الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحابته أجمعين إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته السلام مضرة جليس السوء عن أبي موسى الأشعري رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال مثل الجليس الصالح والجليس السوء كحامل المسك ونافخ الكير فحامل المسك إما أن يحذيك وإما أن تبتاع منه وإما أن تجد منه ريحا طيبة ونافخ الكير إما أن يحرق ثيابك وإما أن تجد منه ريحا خبيثة صلى الله عليه وسلم متفق عليه adúpẹ́ fún ọlọ́run ọba wa ọlọ́run ọba Allah ọba tí ó tún jí wa ní àárọ̀ yìí a ń fi títóbi ọlọ́run ọba wa a fi ń bí ọlọ́run ìrun tí a kí tán ọlọ́mọṣà ìgbà alẹ́sìn fẹ́ ní kọ̀ọ̀kan wa ọlọ́gbàrà ọlọ́run ọba wa anábíwa Muhammad sallallahu alayhi wa sallam wọ́n ń kọ́ wa ní ẹ̀kọ́ nípa ọ̀rẹ́ tí a bá fẹ́ yàn tí a jọ máa rìn kò sí bí èèyàn ṣe lè wà nílé ayé téèyàn ò ní ní ọ̀rẹ́ tí ó bá rìn ọlọ́run ọba ń máa ń fi ìfẹ́ ẹni tó bá wù sẹ́mi ẹni tó bá wù èèyàn lẹ́nìkan tí ọlọ́run ní kéèyàn máa nífẹ̀ẹ́ tẹ́jọ́ máa rìn tẹ́jẹ́ ọ̀rẹ́ ó lè wá jẹ́ èèyàn dáadáa lọ́rẹ́ rẹ ó sì lè jẹ́ èèyàn burúkú àmọ́ tí anabi sallallahu alaihi wasallam tá a níbi bẹ́ẹ̀ fìdí ẹ̀ múlẹ̀ fún wa ni pé bẹ́ẹ̀ bá ní ọ̀rẹ́ dáadáa èèyàn náà ó padà dáa bẹ́ẹ̀ bá ní ọ̀rẹ́ burúkú bẹ́yẹn bá ń bá rìn aburú ti ń ṣe yẹn èyàn náà padà máa ń ṣe nítorí tí ọba ti nífẹ̀ẹ́ ẹnìkan ó máa tẹ̀lé ìtí bá ti ń sọ ó máa gbọ́ ìtí bá ti ń ṣe ìwọ náà máa ṣe kọ́dà ń gbà mí ó rí pé kódà àmọ́ torí pé ọ̀fẹ́ sẹ̀ ọ̀làpọ̀ nífẹ̀ẹ́ rẹ̀ èèyàn máa wá máa ṣe ti ń ṣe nínú hadithi afáwọ̀ abu musa al-ashari radiyallahu anhu wọn là nàbí sọ fáwọn pé káwọn ó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú àwọn táwọn máa bá rìn ẹ̀dí káwa náà kárí àkùntòrò ọlọ́run gbogbo àwọn tá a bá ń bá jòkólẹ̀ tá a jọ ń rìn tá a jọ ń ṣèmọ̀ràn tá a múra wa lọ́rẹ̀ẹ́ tá a jọ wà nínú ibi iṣẹ́ kan náà àbá wà ládùúgbò àbá wà nínú ìlú kan àbáwá ní skul èèyàn ní máa bẹ kọ́mọ̀lẹ́ni tí ó máa bá rìn èèyàn ní máa bẹ kọ́mọ̀lẹ́ni tí ó máa bá ṣọ̀rẹ́ kódà àwọn ẹranko tí wọn nílẹ̀ aka inú àwọn náà máa lọ́rẹ̀. anabi wọn ṣàlàyé fún wa pé mathalul jalisi as-salihi àpèjúwe ẹni tí bá máa ń jòkó tẹni rè tí ń mú lọ́rẹ̀ wal jalisi as àti àpèjúwe ẹni tí ń jòkó ti ẹni burúkú kàhámìlì lìmísìkì wọnà fẹ́kìlì kiri anábì ní àwọn méjèèjì sallallahu alayhi wa sallam àpèjúwe wọn òun náà ni àpèjúwe ẹni tí ó gbé lọ́fíńdà lọ́wọ́ alimiski alimiski yẹn ọ̀kan nínú àwọn pẹ̀fúm tó lóorùn gan anábìlẹ̀ tó bá gbé pẹ̀fúmù mísìkì tó gbé dání ó dà gẹ́gẹ́ bí èèyàn dáadáa wọ́n náà fi kìlìkìrì àpèjúwe ẹni burúkú òun dà gẹ́gẹ́ bí ẹni tí ń fẹ́ atẹ́gùn sí alikiri ìtànpẹ̀ ní kiri irinṣẹ́ kan ní tí àwọn alágbẹ̀dẹ tí wọ́n máa ń lò wọ́n máa fi ń fẹ́ iná ẹni tó wá gbé lọ́wọ́ tí fi ń fẹ́ náà báyìí anabi ni àpèjúwe rẹ̀ òun là àpèjúwe ẹni burúkú fahamilu miski anabi ní sẹ́rí ẹni tó gbé pàfúmù miski lọ́wọ́ imma an yuhdhiyaka ó lè mọ́ nínú pàfúmù yẹn ipe ìwọ náà bù díẹ̀ kó wọn náà máa fi sára kọ́ ọ máa rùn bẹ́ẹ̀ mi náà ṣe ṣe kíni bẹ́ẹ̀ mi náà ṣe rùn yìí wa imma an tabta'a minhu ó sì lè rà á lọ́wọ́ ẹ̀ kẹjẹ pé bùn ó fowó rẹ̀ rà wa imma an tajida minhu rihan tayyiban tó bá ṣe rà tí ó sì bùn ọ́ ipò òjòkó ti ẹni tí pàfúmù ń bẹ ní ọwọ́ rẹ̀ tí pàfúmù ń bẹ lára rẹ̀ bó o ṣe ń fara nù tó ń jòkó tì ní ìwọ náà ó sì máa rùn bó o bá ti ń jòkó tẹni tí pàfúmù bẹ lára rẹ ìwọ náà máa rùn bó o náà ṣe ń ṣe kínní bí ṣe ń rùn òórùn dáadáa wà ní. àdébìlà àpèjú èèyàn rẹ tá a mú lọ́rẹ́ nìyẹn tá a bá ti ń súnmọ́ ìtì bá ń ṣe òun náà èèyàn náà máa ṣe kínní èèyàn náà máa ṣe é. náà fẹ́ kọ́lé kiri anábìíní ẹ̀rí ẹni tí ń fẹ́ iná sínú kiri imma an yahrika thiyabaka tó bá súnmọ́ ẹni tí ń fẹ́ náà inú kí iná iná yẹn kó jó aṣọ rẹ̀ tíná bá aṣọ yẹn sẹ́mi pé wàhálà ti dé wa imma an tajida minhu rihan khabitha bí náà bá ṣe jó aṣọ rẹ̀ ìgbà tó bá fi kú lọ́dọ̀ rẹ̀ òórùn iná òórùn sọ pé iná náà ní òórùn ànábì ní òórùn tí ó dáa yìí tí máa ń jáde látara alikiri òórùn yẹn yóò wá ṣẹ́sí wọn náà la ọmọ wa rùn bíi irinṣẹ́ baba alágbẹ̀dẹ tí n fi ń fẹ́ ná ọmọ rùn níta níbi ní ó yẹ wá ń bẹ̀ ni pé bẹ́ẹ̀ bá jòkó tiẹ̀ ní burúkú ẹ̀ nínú kí kéèyàn dàbò ṣe dàgẹ́lẹ́ àbí kí èèyàn sì fi àwọn kankan máa jọ ọ́ nínú àwọn ìwà abú tí ń ṣe kínní tí ń wò tó bá dà gẹ́gẹ́ bí ọ̀rẹ́ rẹ burúkú yẹn ó kéré parí ó mú nínú àwọn ìwà burúkú rẹ tẹ́ wà àwùjọ wa lénìí ẹ pé ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì da naturally láti inú ẹbí ẹ̀ nígbà tó débi iṣẹ́ ni wọ́n kó bá ẹlòmíì da pé láti inú ilé ẹ̀ ọmọ tá a tọ́ nígbà ó dé school àwọn colleagues ẹ̀ àwọn ọ̀rẹ́ ẹ̀ làwọn wá ń fọlọ ẹ pé a ah, èyí tí wọ́n ń ṣe yẹn kò bá bí mu báyìí lọ́ọ́ máa ṣe báyìí lọ́ọ́ máa ṣe tàbá fẹ́ kí jù ọ́ náà sínú àwọn tó civilized àwọn tí wọ́n civilized àwọn tí wọ́n máa ti ń lọ ọmọ dáadáa yìí látàwọn ọ̀rẹ́ tí ń bá rìn òun náà bá di kíni yóò bá délé rí ibú. ló sì jẹ́ pé lẹ́ni nǹkan mẹ́ta àbí ọ̀nà mẹ́ta àbí ká pé ìlapa mẹ́ta ni máa ń lapa lára ọmọ inú ilé tí wọ́n bá ti bí ọmọ ní tí wọ́n bá ń ṣe ń bẹ̀ yóò lapa lára ọmọ skul tọ́mọ bá ń lọ ní tí wọ́n bá ń ṣe ń bẹ̀ yóò lapa lára ọmọ skul yẹn lè wá jẹ́ oníwèé ó sì lè jẹ́ oníkéwú àbí ibi iṣẹ́ tẹ̀yìn bá ń ṣe kínni tẹ̀yìn bá ti ń kọ́ṣẹ́ gbogbo tẹ̀yìn bá ti ń kẹ́kọ̀ọ́ àwọn tẹ̀yìn jọ ń kẹ́kọ̀ọ́ ń bẹ̀ tẹ̀yìn bá ti múra yín lọ́rẹ̀ẹ́ ẹ máa lapa lára ara yín ẹ máa affect ara yín lẹ́yìn náà àwùjọ environment tọmọ bá wà environment téèyàn bá wà àwùjọ téèyàn bá wà ìmọ̀ ńlá pa lára ọmọ tọmọ bá ń bẹ láà ní environment àwọn èèyàn dáadáa ìbá àmàdà òun náà fẹ́ máa ṣe kínní yóò fẹ́ máa ṣe dáadáa bọ́tí máa ń bẹ ní environment àwọn èèyàn burúkú ìbá àjọ máa tọ́ da tó bá padà yá òun náà padà di kínní yóò padà dèèyàn tí ò dáa ló sì jẹ́ pé anabi ní alimaru aladi ni khalilihi sallallahu alayhi wa sallam ìran ẹ̀sìn tí ọ̀rẹ́ yẹn bá ń sin náà lè yàn máa sìn kẹ́ni kọ̀ọ̀kan yín kẹ́ ya wo ọ̀rẹ́ tí ẹ fẹ́ máa bá rìn gbogbo àwọn tó bá ti mọ̀ pé ibi tí wọ́n ń lọ àlìjánà làwọn ń lọ kọ́ ló mọ́ sàjà wà àlìjánà náà ẹni tí máa ti ń gbọ́ onímọ̀ràn nǹkan tó máa ṣe tó fi dọ́ máa ná ó yẹ kó tètè mọ̀ pé ẹnìyẹn ni wọ́n ń pè ní náfíìlì kiri èèyàn tí ń fẹ́ iná ọ̀fẹ́ sọ́dọ̀ ọmọ náà ni ẹni tó bá ń bá rìn tí wọ́n ń pè ọ́ sákèèsí dáadáa ẹja ṣe báyìí ẹja ṣe báyìí tábà ṣe báyìí yọ̀dà òun dà gẹ́gẹ́ bí hamil misk ẹni tó gbé pàfọ́ọ̀mù alimisk lọ́wọ́ òun ti rí náà wọ́n fẹ́ kí wọ́n náà rí náà òun ti mọ̀ náà wọ́n fẹ́ kí wọ́n náà mọ̀ náà àmọ́ lè ní àwọn èèyàn yìí sábà yà dáadáa kẹ́ ẹ tó rí èèyàn dáadáa tí ó sọ àwọn èèyàn di èèyàn dáadáa yóò ṣe wàhálà ojú rẹ̀ fẹ́ fọ́ àmọ́ ẹni burúkú tó fẹ́ sọ àwọn èèyàn dáadáa dẹni burúkú eléyìí ọ̀nà yẹn wàhálà rárá bí wọ́n ti ń gbá àwọn burú yẹn báyìí wọ́n máa gbà lọ́wọ́ rẹ̀ ni. nídìí bẹ́ẹ̀ anabi wa muhammad sallallahu alayhi wa sallam anabi ń fi ẹ̀kọ́ yìí yé wa yìí pé ọ̀rẹ́ òun náà nípa nínú báyé yẹn ó ṣe rí àtọ̀run yẹn ọ̀rẹ́ ó nípa nínú bí yẹn sì fẹ́ dà láyé ẹlòmíì jẹ ayé tẹ́lẹ̀ àwọn ọ̀rẹ́ ni wọ́n já sínú ayé ẹlòmíì kì í mugbó tẹ́lẹ̀ àwọn ọ̀rẹ́ ni wọ́n já síbẹ̀ ẹlòmíì mutí níbo sì láwọn ọ̀rẹ́ tí wọ́n mutí òun náà gbadá mú ẹlòmíì ṣe oníṣìnà tẹ́lẹ̀ níbo tí láwọn ọ̀rẹ́ tí wọ́n gbé àwọn obìnrin bóun náà ti já síbẹ̀ nù ẹlòmíì ṣe oògùn tẹ́lẹ̀ àwọn ọ̀rẹ́ ni wọ́n kó bá pé à ọmọ bọ̀ wá bàbá kan bẹ́ẹ̀ mi kan tó wọ́n mọ lọ́bẹ̀ bó bá ti ṣe kínní kan fún ọ yóò máa dáa fún ọ kò sì dáa fún bàbá òun náà lòun náà ṣe wà nínú ilé àbẹ̀rẹ̀ wọ̀ ló ṣe wà nínú gbó tí ń gbé ẹ dákun torí tọ́lọ́wọ́n bá wa especially àwọn ọmọ wa ẹ jẹ́ àmọ́ àwọn ọmọ tí wọ́n máa bá rìn gbogbo ọmọ tí wọ́n ti wọ́n ọmọ rẹ̀ wálé bó bá ṣe rí bó ọmọ rẹ̀ náà ṣe rí nù nítorí pé ìwà wọn jọra wọn ló kí wọ́n máa bára wọn ṣe ọ̀rẹ́ ẹ jẹ́ ká yan ọ̀rẹ́ dáadáa fún àwọn ọmọ wa ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin míì yẹn dáadáa ni wọ́n wọ́n gbọ́dọ̀ sọkọ lẹ́nu wọ́n ń tẹríba fọ́kọ wọ́n ń tọ́jú ọmọ tó ti wọ ẹgbẹ́ ìyá kan tí wọ́n máa ń wọ̀ yẹn tó ti wọ ẹgbẹ́ ẹgbẹ́ kí ló ọkọ ṣe ti wọ ẹgbẹ́ ń báyìí ọkọ sáré pé ìyàwó òun rí báyìí tẹ́lẹ̀ kò sí àwọn tí wọ́n kó bá pé àwọn ọ̀rẹ́ ni wọn ò ní lérí ìwà dáadáa lérí ìbẹ̀rù ọlọ́run lérí bí ó ṣe dá fún ọ láyé àti lọ́run wọn làwọn ọ̀rẹ́ yìí ni kí ká máa yàn abẹ́lẹ́wọ̀n Allah subhanahu wa ta'ala alákòóbá tí ó kó bá wa tí ó fi ba ayé jẹ́ àtọ̀run ọlọ́mọdé ó súnmọ́ ẹni kọ̀ọ̀kan wa mọ́ṣáwa náà ní irinṣẹ́ aburú lérílẹ̀‐èdè yẹ ọlọ́run ọba wa mọ́jẹ́jẹ́ pé àwa a máa nípa níbi ká máa ṣe àwọn èèyàn lọ́nà kọ́lọ́ bẹ́ẹ̀ fẹ́ ní kọ̀ọ̀kan wa kó ṣe wá ní irinṣẹ́ dáadáa èyí tí a máa ṣàtúnṣe kọ́lọ̀ ń tún wa ṣe kọ́lọ̀ ń fi wá tún àwọn èèyàn ṣe kọ́lọ̀ má bà wá jẹ́ wọ́n tún fi wá bà àwọn èèyàn náà jẹ́ abẹ́lẹ́ Allah subhanahu wa ta'ala gbogbo bí tá a máa rìn sí gbogbo ẹni tí ó ṣàkóbá fún wa ọlọ́mọdé àárín sọ́dọ̀ rẹ̀ gbogbo àwọn ọ̀rẹ́ burúkú tí ń bẹ lára kálukú ọlọ́mọṣà lé wọn jìnnà láwa náà jìnnà sí wọn kọ́lọ̀ wọn bá wa yí wọn padà àwa náà ọlọ́mọdé àdìdàkudà àwọn àlùfáà ni tí apẹ̀rẹ̀ tòmátò tí ọba bàjẹ́ tá a wá ju tòmátò ẹyọ kan sínú rẹ̀ ṣe mọ̀ pé ẹ́ Allahu Akbar apẹ̀rẹ̀ tòmátò sẹ́ oyé gbogbo ẹ̀ ní ọ̀dà ọ̀dà apẹ̀rẹ̀ tòmátò yẹn da gbogbo ẹ̀ ó lé dáadáa ló ó fresh oyé ẹ wá ju tòmátò ẹyọ kan péré tí ọ̀dà ẹ̀ka jù sáà ni ẹ̀ bóun ni ó ṣe é jẹ mọ́ yóò ṣe ba gbogbo ẹ̀ jẹ́ ẹ yọ bàjẹ́ nítorí pé nǹkan tí ọ̀dà ìdí tètè máa ń lapa tẹ́lẹ̀dẹ́gbò kan bá dá àdúgbò kan oyè àdúgbò tẹ̀ ti ń ṣe wàhálà látijọ́ yìí yóò sì dá gbogbo wàhálà yóò sì dánú yọkàn ní kíní programu kan bẹ́ẹ̀ tó ń fẹ́ ṣe yọkàn kó àwọn ọ̀dọ́jọ káwọn máa ṣe báyìí nígbà tó gba ọmọ lọ délé rí bú má wọn òbí lọ nídìí bẹ́ẹ̀ abati rí ẹ abati rí pé sáyìn ti ń bẹ lára ilé yìí ká pè sákèésí ọmọ tó bá ti mú kó gbádùn tó bá ti wọ́ ọmọ rẹ wá sọ fún wípé tó ọgbọ́n adábò ni wọ́ mọ́ wọ ọmọ mi wá mọ́ o bó ṣe rí yìí èyí ṣèyàn dáadáa wọ́n ló tètè jára mọ́ nítorí tó bá bàjẹ́ tán ọrùn rẹ ni ó ṣe kínní ọrùn rẹ ni ó dá o ọrùn rẹ ni ó wà o wọ́n ní tí bídìí bá bàjẹ́ tán tó nídìí ni ó ṣe kínní ni ó dá ọmọbìnrin tí ń wọ ọmọbìnrin rẹ wálé ó sáré pé ah bí wọ́n lè ṣe wá dáadáa yìí wọ́n yẹn lẹ́kọ̀ọ́ ni bó ti fẹ́ sọ ọmọ rẹ dà ló ṣe rí yẹn àwa bẹ̀ lọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala kọ́lọ́mọ́sá ìṣàánú wa kọ́lọ́hún kó mú wa dó kó sọ̀rọ̀ wa rọrùn àtàwọn àtàwọn ọmọ wa subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk wa salaamu alaykum wa rahmatullahi wa barakatuh